no fit reach my last card. I want to know your cash Oh, you want to make me do she know? Jesus, your body's a phenomenon. One, two, three, I go down, I sang back it for you. Anytime you know, I go there for you. Shane, you know, I'm writing a song for you, and you know, I do another one for you. Yeah, Carlo, shit Chef Abel 107.9 Fresh FM. one oh seven point nine Abẹ́òkúta. ní gbogbo ibi tí ẹ ti ń jẹ ìgbáládùn torí ìgbálátùn gba ìtẹ́tí sí ìkànnì fresh fm one zero seven dot nine eléyìí tó wà nínú ilé funfun báláwo ni presidential hilltop níbi tá a gbé ti ń tọ̀pù ẹ̀ sí atẹ́gùn nílùú abẹ́òkúta tá a ti ń taari ẹ̀ sí afẹ́fẹ́ olúlu ìpínlẹ̀ ogun tá a gún wá sí tá a ti ń jẹ ayé ọlọ́ba àtún ti gbé e dé lọ́sàn-án yìí nìyẹn ọ̀sán yìí ó sì san wá sí ìdùnnú tòun ayọ̀ rẹpẹtẹ o gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lágbègbè ibi tó jẹ́ pé kò bá ọ̀sán dé orílẹ̀-èdè tẹ́ ti ń gbọ́ wa yẹn kò ń ṣe ọ̀sán lẹ́wà àkókò tẹ́yìn náà wà yẹn ó máa sọ yín sí ìdùnnú àti ayọ̀ ni o ẹni ní ọjọ́ kejìlélógún oṣù èrèlé èrè ọmọ létè pọ́n lórí iṣẹ́ kó wá wa ní oṣù kejì ọdún ogún àti ogún ó lé kan ìdùnnú wa ó mọ̀ lé sí ni o ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tóun náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè mọ́túnṣe ládùúrà yóò máa gúnrégé fún wa ni o láṣẹ mi èdùmàrè ìdùnnú òun ayọ̀ ni ó máa jẹ́ fún gbogbo mùtúmùwà ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ sí ni máa nà yẹ́ ẹ̀ sí atẹ́gùn láwọn kíni láwọn kókódè kòkò àkòrí eléyìí tí ó gbé kárí ni o ìyẹn ìròyìn fún tọ̀sán títí tèní ó kọ sísọ ẹ jẹ́ ká kọ́kọ́ gbé láti plẹ̀tù ká tù sí orí atẹ́gùn láti bẹ̀ ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì eléyìí tó jẹ́ wípé àgbọ́ta kìjì òun náà mọ̀ nìyí wọ́n pe arákùnrin kan mọ̀ ní ẹni ọdún mẹ́rin ó dín ní ọgbọ̀n twenty six year old ọmọ ti wùwà eléyìí tó kọ sísọ lórí kíni náà owó owó yìí náà ni o owó ní wo ohun gbogbo owó náà ní wo ohun gbogbo irú owó wo ni ẹ fẹ́ mọ̀ ọ́n lódìdí àmúbọ̀ torí wípé ṣe kíni ó kọ sísọ ó kọ sísọ mo ti kúrò líbẹ̀ mọ́tẹ̀dọ́sẹ́dọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ tó ti gbé ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ domani wọ́n pe arákùnrin kẹmẹ̀rẹ́ lẹ́ni tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì òun náà ló bá ti ọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ lórí kíni tẹ̀gbọ́n-tàbúrò wọ́n mọ̀ fìjà pẹ́ ta kí ló bí ìfìjà pẹ́ ta kọ́ńbọ́ọ̀kì wo ló ṣẹlẹ̀ lẹ́yìn fàǹfà tẹ̀gbọ́n-tàbúrò Oh kọ sísọ ó kọ sísọ gidi gan mọ̀ ní líbi tó tún jẹ́ wípé ẹ jẹ́ ká tún sún sí ọwọ́ ọbẹ̀ mọ̀ ní o léyìí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì èyí tó ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà ìpínlẹ̀ wo la sì ń lọ kánájà ròyìn ní ìpínlẹ̀ Kaduna mẹ́ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ó mọ̀ tó ṣẹlẹ̀ ní Kaduna ìṣẹ̀lẹ̀ eléyìí tó mọ̀ bí fanfa èyí tó kọ sísọ ni àfi kẹ́ ẹ gbọ́ lódìdí apá àbò ń Kàdúnà gangan láti fẹ́ nájà àròyìn yẹn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ dúró tìwẹ́ ẹ má kúrò líbẹ̀ Fresh FM náà ń pè bí one zero oh seven dot nine lójú òpó ẹ̀ gangan ó kọ sísọ ẹ jẹ́ kí n lọ sí ojú ọjà kí n sẹ́mi mu náà bí n bá ti sẹ́mi mu tẹ́ mọ̀ dé kí n bẹ̀rẹ̀ sí ni máa fún yín lódìndí lódìndí ni ó kọ sísọ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa jù ú sí atẹ́gùn lókìlókì lọ́kọ̀tìlọ́kọ̀tì bó ti ṣe gbé wà gangan mà ní wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ṣẹlẹ̀ kátìlẹ́gùn lé ìròyìn ní ìpínlẹ̀ Ògùn níyàyín ibẹ̀ gangan ni wọ́n ti mú ìròyìn àkọ́kọ́ tá a jẹ́ eléyìí bí aṣọ àkọ́fọ̀ tí kì í ráwọn ọṣẹ ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ṣẹlẹ̀ lágbègbè eléyìí tí ọjọ́ wípé àwọn èèyàn wọ́n máa sọ pé a ah, kí ni ká ti pè yìí ní ìwọ̀fínì ìyẹn ní ìjọba àbílẹ̀ àríwá abẹ́òkúta ibẹ̀ gángan ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn wọ́n pé ọ̀rọ̀ ti ń jáde kọ́ńbọ́ọ̀kì òun náà sì ni ọ̀rọ̀ náà eléyìí tó máa ń jáde lórí ìṣẹ̀lẹ̀ tí wọ́n pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé àyà àjẹtàmánì níbi tó ti jẹ́ wípé lójú ọ̀nà ayétòrò sí abẹ́òkúta ojú ọ̀nà márosẹ̀ ẹ̀bẹ̀ gan ni wọ́n pé ní ìpínlẹ̀ ogun tá a wà yìí ibẹ̀ nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lọ́sàn-án gan tí wọ́n pé wọ́n jí àwọn èèyàn gbémọ̀ ní èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ti ń jáde látẹnu ẹnì tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun abimbola oyeyemi lánàá òde yìí ló sọ̀rọ̀ lólùlù ìpínlẹ̀ ogun nílùú abẹ́òkúta tá a wà yìí tó sì taari ọ̀rọ̀ síta wípé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ọ̀hún tí ó wáyé ó ní àwọn èèyàn méjì òun náà ló jẹ́ wípé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ jí òun ní kódà gan pa á níbi ọ̀rọ̀ dé yìí ọwọ́ ti ṣe bẹ́ẹ̀ ọwọ́ ti tẹ afurasí agbébọn kan lórí ọ̀rọ̀ náà ó ní ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ bó ti ṣe ń jáde ó ní ẹ̀ mọ́ èyí tí àwọn kan ń sọ so wípé èèyàn márùn-ún ni wọ́n jí gbé o agbẹnusọ lukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ó ṣe lálàyé wípé àwọn méjì òun náà ni wọ́n mọ̀ jí gbé léyìí tí wọ́n fi pé dẹ́rẹ́bà kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ kamarudin ọlátẹ́jú tòun ti arábìnrin kan saidat adédìran ó pé àwọn náà ni ó ní àwọn èèyàn méjèèjì ọ̀hún òun náà ló sì jẹ́ wípé bí wọ́n ti ṣe ń wa ọkọ̀ lọ lágbègbè ìwọ̀fín ìyún ní ọlọ́run dáníjọba àbílẹ̀ àríwá abẹ́òkúta ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn tí wọ́n jẹ́ gbé ọ̀hún ni wọ́n pé wọ́n máa ń rìnrìn àjò ní láti ayétòrò lọ sí yewa èèyàn ibi tí wọ́n gbé ti ń lọ lójú òpópónà ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ọ̀hún ló gbé ti gbé ṣẹlẹ̀ tí àwọn kàràǹjẹ́gbọ́n ajínigbé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí wọn gbé ó kọ sísọ lábẹ́ òkúta mẹ́ni olúùlú ìpínlẹ̀ Ògùn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ń tọ̀ lọ́jọ́ àbámẹ́ta lọ́sàn-án gan wọ́n mọ̀ jí àwọn méjì gbé nírònà ayétòrò sí Abẹ́òkúta àmọ́ ó pé ọwọ́ ti ba afurasí kan lélẹ́yìí tọ́já wípé iléeṣẹ́ ọlọ́pàá sì tún ti wọ ṣòkòtò lórí bó ti ṣe já wípé ọwọ́ bá àwọn tí wọ́n ń bẹ̀ nídìí ìṣẹ̀lẹ̀ náà táwọn tí wọ́n jí gbé tí wọ́n sì gba ìtúsílẹ̀ ó kọ sísọ. ó kọ sísọ ẹjẹ́ àtúngbẹ́rẹ́ kan sídà ká tún gbà sí ọwọ́ iwájú ní òní ìpínlẹ̀ plateau ká tù dàálẹ̀ ni déyìí tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì í ti gbé ṣẹlẹ̀ arákùnrin kan mọ̀ ní ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n wọ́n pọ́ mọ̀ ti hùwà eléyìí tí ó mọ̀ ní agbára lágbègbè kan eléyìí tí wọ́n ń pè ní dílímì ní dílímì yun ní àríwá ìjọba àbílẹ̀ àríwá Jos tí solúlu ìpínlẹ̀ Plateau wọ́n pè bẹ̀ gángan òun náà ni ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ lánàá òde yìí tí ṣe ọjọ́ àìkú Sunday arákùnrin ọ̀hún tí wọ́n pè orúkọ rẹ̀ ń jẹ́ Zaki Abdul wọ́n pò ń lómọ̀wùwà eléyìí tó mọ̀ jẹ́ kọ́ńbọ́ọ̀kì kí ló bí kí ló fà á kí ni ìwà tó wù náà ẹ fẹ́ gbọ́ lódìdí wọ́n pé arákùnrin yìí ń ṣe ńlọ́mọ̀lọ́ yá owó wọ́n pé ọlọ yá owó ní ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ mi yá mi ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà three hundred thousand naira ìní wọ́n pé ó yá ní ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ léyìí tó sọ wípé òun fẹ́ fi ṣokòwò òun ni òun ó sì dá owó yẹn padà lọ́sẹ̀ bíi mélòó sí àákò eléyìí tí ó mọ̀ yá owó ọ̀hún wọ́n ní àbùdọ́ ló yá owó tán lọ́ba rí wípé ọjà tó kówó lé lórí wọ́n níyàn náà mọ̀ dọ́ọ̀lù kalẹ̀ mọ́ ni ń ṣe lọ́jọ́ ọlọ́ àìlọ́jà yìí ó mọ̀ ní abdul mọ̀ ń rò tó mọ̀ ń rò tó mọ̀ ń rò wípé ah kí la lè fà á gbèsè mọ̀ ti ṣẹ́yọ rèé inú ojú owó gan àwọn ti ná bèlèǹtàṣe wípé àwọn fẹ́ sọ wípé ojúlówó owó gangan yọmọ yọjú síta mọ̀ ní wọ́n pé nú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ ẹtì Friday ibẹ̀ náà ni ó ti ń sọ fún àǹtí rẹ̀ kan wípé ẹ wo ilé ayé yìí mọ̀ wá sú òun o ọ̀tọ̀ nígbà tó ń gbé ah, a àmọ̀ rí owó kankan ká tiẹ̀ fi ṣòwò bá a bá rówó àfi ṣòwò ayé adùn ìgbé ayé gan dáa sí ọ̀tọ̀ tún wá nígbà tí òun rẹ ni yáhùn lówó tínú òun sì dùn pé ọ̀rẹ́ òun yáhùn ní three hundred thousand naira ó ní àtúnwáyáwó tán ó tún dogun wípé ọjọ́ ìyá ọjọ́ ọlọ́ ó ní àìyá ọjà yìí kọ́ńbọ́ọ̀kì òun náà ló mọ̀ jẹ́ sí òun gbèsè ti súyọ òun mọ̀ ti ná owó olówó kò mọ̀ sí owó eléyìí tí òun mọ̀ fi dá owó mọ̀ padà mọ́ wọ́n pé ọ̀rọ̀ yìí gangan òun ló jẹ́ eléyìí tó mọ̀ sọ ní àyà ọjọ́ ẹtì Friday wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì eléyìí tó mọ̀ tẹ̀lé lẹ́yìn ló mọ̀ yanilẹ́nu ní àárọ̀ àná ní nǹkan ọwọ́ aago mọ́kànlá kù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n pé àwọn èèyàn tó ń bẹ ní inú ilé òun náà ni wọ́n ní ó dàbí pé ọ̀rẹ́ abdullu tí ó ya owó lọ́wọ́ rẹ̀ wọ́n ní nǹkan mọ̀ ṣe nǹkan mọ̀ yàn léyìí tó sì já wípé abdullu pé ọ̀rẹ́ rẹ̀ ni ẹ̀ẹ́ ìwọ wá yá owó ní ọwọ́ títí tòun àbí ó wá yá owó ó fi àìdí àfi ọgbọ́n ẹ̀wẹ́ tòun àwérékèlé ó fi lu òun ní jìbìtì àbí bó o ló ti ṣe jẹ́ wọ́n pé ibẹ̀ ni àbùdá òlù sì ti ní à òun ò lù ọ́ ní jìbìtì ẹ má bínú òun ó ṣe bẹ́ẹ̀ òun ó fún ọ ní owó rẹ padà. kàn fún òun ní ọjọ́ díẹ̀ sí i kí òun ó fi bọ́. ọ̀wá owó rẹ̀ ni wọ́n gbé ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí lọ́wọ́ kan tó di pé ìyẹn lọ tán àṣé nǹkan míì iná ni ó mọ̀ tẹ́lẹ̀ wọ́n pé ń ṣe ni wọ́n kàn rí i tí àbùdá òlùmọ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ fún wọn ní ibẹ̀ náà wọ́n ti sáré wọ́n mọ̀ gbé ìgbéǹgbé eléyìí tí wọ́n mọ̀ gbé e wọ́n ní ní wọ́n rí i pé ó ti lọ po kinní tí wọ́n fi pa eku pa nkankan wọ́n ní àṣẹ òun ló dà sí inú nǹkan mímu ló mú wọ́n dùn ún sọ́tún wọ́n mọ̀ dùn ún sósì wọ́n pé àní àní ò sí o wọn ò mọ̀ rí ọgbọ́n dá síbi káṣọ àdásókè ibi pẹlẹbẹ náà ló mọ̀ múlẹ̀lẹ̀ wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kì ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lélẹ́yìí tó jẹ́ wípé òun náà ló ti mú ẹ̀mí àbùdọ́ọ̀lù lọ in tó mu wọ́n ní wọ́n dò ó àmọ́ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fáyé o ọ̀rọ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì òun ló mọ̀ ṣẹlẹ̀ ní àdúgbò kan eléyìí tí wọ́n ń pè ní dílímì ìyẹn ní ìjọba àbílẹ̀ àríwá Jos nípínlẹ̀ Plateau lánàá òde yìí Zerike Abdul ẹni ọdún mẹ́rin ó dín ní ọgbọ̀n twenty six year old ọkùnrin lọ yáwó owó tó yá lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ owó ọ̀hún náà ni òòrí san bó lowó ti ṣe jẹ́ ọ̀rẹ́ ń béèrè owó arákùnrin yìí mọ̀ pápírímọ̀ ni wọ́n kó ti gbé nǹkan jẹ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti dolóògbé ó ti jáde kúrò láyé mọ̀ ní èhé ó kò sí sọ. So. ẹ jẹ́ agbéra pápápá ká máa lè ṣó líbẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ kan bọ́ kí mi tó mà tó ti gbé ṣẹlẹ̀ mọ́ ni ìṣẹ̀lẹ̀ kan bọ́ kí eléyìí tó tún ṣẹlẹ̀ yìí ibi ó ti yé ṣẹlẹ̀ gangan ibẹ̀ náà lámọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ lámọ̀ ń gbéra lọ báyìí o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yá ní ìpínlẹ̀ Edo níbi tí ìṣẹ̀lẹ̀ náà tẹ̀dó símọ̀ ní lẹ́nìí tí í ṣe ọjọ́ ajílẹ̀ ńláǹfààní àti máa gbọ́ ìròyìn ọ̀hún ajé tó fara lọ alára tálára dẹ́lẹ́ ni tó fara jọ ajérò tájérò dẹ́lẹ́ ni ajé ò fara rọ̀ wá àwa náà ó dẹ́lẹ́ ni rere gbogbo àmì ni ẹ kà ṣe ọ̀yà lẹ́dọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́dọ́ gangan kan bọ́ kí ìṣẹ̀lẹ̀ ní arákùnrin kan mọ̀rẹ́ lẹ́ni tó jẹ́ wípé òun àti àbúrò rẹ̀ ní nǹkan jọ ṣe bí aáwọ̀ láàrin wọn a ò jí gangan níṣẹ̀lẹ̀ yẹn ti gbé ṣẹlẹ̀. níjọba àbílẹ̀ eléyìí ti ṣe ti ìwọ̀ oòrùn estaco ní ìpínlẹ̀ edo ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ kì í ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àti àbúrò níbi tí ẹ̀gbọ́n ti ń jẹ́ kádìrì tí àbúrò ń tiẹ̀ tóun sì ń jẹ́ suleiman wọ́n pé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ kì í tó ṣẹlẹ̀ ọ̀hún. òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ ló wáyé ní àárọ̀ ọjọ́ ẹtì Friday wọ́n pé Sulaiman ó ní ìṣẹ̀lẹ̀ mọ̀ ṣẹlẹ̀ wọ́n pé ń ṣe ní Sulaiman lọ́mọ̀ na Kádìrì pé ìwọ Kádìrì kí ọ ṣe ọ kí ló mú ọ tí ọ wá bẹ̀rẹ̀ sí ni mọ̀ ta màmá àwọn lẹ́nu wọ́n ní orí ipò ń ta màmá àwọn gbó màmá àwọn lẹ́nu ò ní ìbọ̀wọ̀ fún ìyá tó bí àwọn Ah, wọ́n ní bí yòún ṣe lọ jági fún ni o ọ̀jági ọ̀nà àbúrò rẹ̀ Sulaiman ń ló ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ló mà na ìyàwó àbúrò rẹ̀ wọ́n pẹ́ nínà tó na ìyàwó àbúrò ìyàwó àbúrò òun ló ṣe bẹ́ẹ̀ ló bú màmá lẹ́gbọ́n bá pé áá ah, ah, ẹ àti ajẹ́ irú ìyàwó wo ni àbúrò òun Kádìrì lọ́ọ́ fẹ́ wálé yìí tó ṣe bẹ́ẹ̀ tó wá ń bú màmá ti tòun ìyàwó kan kò lè wá mọ̀ rí màmá òun fín wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ṣẹlẹ̀ kádírì ò sí ń lè ìgbà tí kádírì dé tíyàwó ẹ̀ sọ fún pé hee òun mọ̀ ríran wò lénìkẹ́ ẹ̀gbọ́n rẹ̀ sùlẹ̀mọ́ọ̀nù apá abitọ́mọ̀ ti lu òun rèé nítorí pé òun àti màmá jọ ṣe gbọ́dọ̀ òun ló sọ wọ́n pé bí àbúrò yín kádírì bọ́mọ̀ ṣe gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́nu o tó sì lọ bá ẹ̀gbọ́n rẹ̀ wípé kí ló dé èmi ló bí tí ẹ̀gbọ́n òun tó fi lè ṣe bẹ́ẹ̀ kó lu ìyàwó ti tòun ó pé kí ló dá sí àáwọ̀ eléyìí ti ń bẹ láàrin àwọn méjèèjì sí wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ní ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n pé ìyá wọn ló ń pé ẹ wo ẹjẹ́ àna sùúrù sí o ẹ jẹ́ kí àwọn kí òun ó bá yín yanjú ẹ̀ ẹ̀yin tẹ̀gbọ́n tàbúrò ẹ mọ̀ wulẹ̀ bá ara yín jà o ọ̀rọ̀ yẹ wọ́n pé àṣẹ ń ṣe wọ́n gbọ́ tí wọn ò gbà wọ́n ní lọ́wọ́ kan eléyìí tó jẹ́ wípé ìyá ti ṣe bẹ́ẹ̀ ìyá bá wọn sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni Suleiman ni òun máa ń sọ fún àbúrò rẹ̀ wípé tó èyí tóun ṣe kò burú jù ẹ àti ajẹ́ ẹ̀yìn òun lọ ibi iṣẹ́ tòun jàre wọ́n ní mọ̀ lọ sí ibi iṣẹ́ rẹ̀ wọ́n ní ibi iṣẹ́ òun ló lọ o wọ́n ní ibẹ̀ mọ̀ ní kádìrì ló mọ̀ ti gbé tọpa ẹ̀gbọ́n rẹ̀ lọ́ngbà tí ọ̀rọ̀ di ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ wọ́n ní ibi ẹ̀gbọ́n sì ti ń bọ̀ nígbà tó jẹ́ pé ilẹ̀ ti ń ṣú lọ kó ń darí wálé láti ibi iṣẹ́ wọ́n ní kò mọ̀ fura wípé kádìrì àbúrò òun mọ̀ ń bọ̀ ní ẹ̀yìn òun wọ́n ní ẹ̀ ìwọ́ ti ń bọ̀ láti ibi iṣẹ́ àbí kẹ́gbọ́n sì wẹ̀yìn pé kádìrì kí ló ṣẹlẹ̀ wọ́n ní àfi ṣọ̀kì ń ṣe ló mọ̀ gún ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní ibẹ̀ ni wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀gbọ́n wọ́n ní ní gúngún eléyìí tó sì gún ẹ̀gbọ́n ọ̀hún tán eré iná ni ó mọ̀ fi ẹsẹ̀ fẹ̀ ló fèrè sí i wọ́n ní wọ́n gbé ẹ̀gbọ́n gidigidi wọ́n ilé ìwòsàn lálẹ́ ọjọ́ náà èèyàn lálẹ́ ọjọ́ Friday tó sì bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú àmọ́ ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì í ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ sátidé wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni wípé arákùnrin Suleiman ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ. ju àwàálẹ̀ mọ̀ ni lórí ọgbẹ́ eléyìí tí àbúrò rẹ̀ tó gùn tó dá sí lára ọ̀rọ̀ ṣe. ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà léyìí tó jẹ́ pé agbẹnusọ lukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èdó ìyẹn Prince Will ọ̀zá ìgbòfò bàbá sọ̀rọ̀ ó pé ìṣẹ̀lẹ̀ yẹ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ilé ìwòsàn St Jude ibẹ̀ gangan òun náà ni ẹ̀gbọ́n tí àbúrò rẹ̀ gún nítorí pópó lu ìyàwó òun tó ń bú màmá wọn ibẹ̀ ni wọ́n gbé e lọ ibẹ̀ náà ni ló sì ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ṣe wẹ́kẹ́ sí o ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ní ìpínlẹ̀ dóní tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n fìjà pẹ́ ta lórí wípé ẹ̀gbọ́n bá ìyàwó àbúrò wí pé ìyàwó àbúrò òun ó bú màmá àwọn ó ṣe lè mọ́ bú màá mi màámi mà ni mi ò fi màmá mi tayín wọ́n gbé ìṣẹ̀lẹ̀ yẹn lọ́kọ ìyàwó dé ó gbójú agan sí ẹ̀gbọ́n ẹ̀ ìyá sì bá wọn parí ẹ̀ ìní ẹ̀gbọ́n fi lọ síbi iṣẹ́ ẹ̀ ìpadàbọ̀ ẹ̀gbọ́n láti ibi iṣẹ́ àbúrò gan sẹ́yìn ẹ̀ ló sì gùn ah! wọ́n gbé ẹ̀gbọ́n lọ sílé ìwòsàn àárọ̀ ọjọ́ kejì tí í ṣe sátidé ìjẹta ẹ̀gbọ́n ju àwàálẹ̀ o ó kò ṣe sọ. ẹ bá wa dá sí mò ń bọ̀ lọ́dọ̀ yìí ẹ jẹ́ ń ju eléyìí sí kánájàrò yẹn ní ìpínlẹ̀ Kaduna ni níbi tí ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kì í tó gbé ti gbé lẹ̀ wọ́n pé ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó mà ṣẹlẹ̀ iná ló mà ní agbára ní Kaduna ìyẹn ní abúlé kan èyí tí wọ́n ń pè ní Kikuwari ìyẹn ní ìjọba ìbílẹ̀ Ganjo wọ́n pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ganjo gajuri yìí wọ́n pé ọmọ ní agbára gidi gan mọ̀ ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ kí ọ̀hún òun ló jáde látinú ọ̀rọ̀ èyí tí ó máa ń jáde mọ̀ ní látọ̀dọ̀ ẹnì tọ́jẹ́pọ̀ náà ni kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò abẹ́lé àti bóun gbogbo ṣe ń lọ sí lọ́ọ̀dẹ̀ kó wá ìyẹn Samuel Aruwa ní ìpínlẹ̀ Kaduna lánàá òde ìtíṣọjọ́ Sunday ọjọ́ àìkú wọn ló ṣe é lálàyé wípé àwọn gidi gan kú ni wọ́n mọ̀ wọ abúlé tá a wí ọ̀hún ní wíwọ̀ eléyìí tí wọ́n sì wọ abúlé náà wọ́n pe ilé ìjọsìn èyí tí ṣe ṣọ́ọ̀ṣì òun náà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáná sí tòun ti ilé méjì míì ó ní ọ̀rọ̀ yìí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ látàn bọ́ gidi gan mọ̀ ní òun wá ní àní àní òsì. Si gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún èèyàn nasiru elrufai ó ti pé a irú ìṣẹ̀lẹ̀ wo ni ìṣẹ̀lẹ̀ yìí ajẹ́ àní àní òsìsì àfi kí àwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n rí dájú pé ọwọ́ ba àwọn gírígàn kù tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé ìjà abúlé ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dáná sí ṣọ́ọ̀ṣì kan èyí tí wọ́n ń pè ní holy family catholic church àti ilé méjì ní abúlé kwakiri wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sinima gbé ìgbésẹ̀ lórí bí ọwọ́ ṣe tẹ àwọn gidi gan kú ọ̀hún ó ṣe kíni ó kọ̀ sí sọ ibo láti nájà ròyìn yẹn ìpínlẹ̀ kaduna ni ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì eléyìí tí ó ṣẹlẹ̀ líbẹ̀. zero eight zero three three two two ten seventy nine.

one zero seven dot nine lábẹ́ olúmọ ẹ̀ló ẹnìkan ti wà ń bẹ̀. ẹ̀ló ẹ̀ló ẹ káàsán. ẹ káàsán sà. ẹ káàsán ó kọ sísọ. ó kọ sísọ. ó kọ tèmi ní fp lásìkò gbogbo. à ń gbọ́ yìí sà. mo fẹ́ dá sí ni àwọn ajínigbé ní ọ̀nà àìtòwò. wọ́n jiyàn káàkiri nísìnyí. tó mm. kí ọ̀dájọ́ ọlọ́run ọlọ́run máa mú wọn ni o. àmì àmì ọlọ́run máa mú wọn ni o gbogbo àwọn ọlọ́run jiyàn gbogbo káàkiri gbogbo Ògùn state máa mú wọn ní wọn. àmì o iléeṣẹ́ ọlọ́pàá gan ti ṣiṣẹ́ lórí ẹ̀ púpọ̀. hello ó rebete ẹlòmíì ti wọlé hello èyí kì í ṣe àsìkò láti máa dán fóònù wo hello. ṣojú òpó ni. hello. zero eight zero three three two two ten seventy nine zero nine zero seven eight zero zero ten seventy nine hello. ẹ káàsán. ẹ káàsán sà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ ti rebete. hello. hello. sẹ́yìn lẹ̀ lónìí àbójú òpó ni òlò ẹja ayé ìwúwo fọ̀dé látìn ọwọ́ tí láfíláàtì fi ń gbé kinní ilé ni ọlọ́run lọ́mọrú ọwọ́ ọ̀hún ẹ lọ gidi la fi gbé yìí ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè é. Azeez kini. láti bo. Ah. mò ń gbọ́ yín Azeez rájí láti bo ojú òpó yẹn ò tọ́ dáadáa láti ah, ojú òpó yẹn ni ò tọ́ ó dàbí ìpéke ìsọwọ́ lovelat ọwọ́ iléeṣẹ́ ẹlẹ́rọ ìbára ẹni sọ̀rọ̀ ni. ẹ jẹ́ ọ̀rọ̀ máa fi yẹn dáṣọ́bù ìtàgé fún tọ̀sán tòní lórí kíni ó kọ sísọ ìkànnì fresh one zero seven dot nine lábẹ́ olúmọ lágbára ọba mi Èdùmàrè láago kan àbọ̀ lọ́sàn-án tọ̀la ẹ láǹfààní pàdé àwọn akin akẹgbẹ́ lórí ètò yìí náà ni ó kọ sísọ ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ náà fẹ̀yìn fáyọ̀ oyè tayo mc elédè fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh, 107.9 FM.

See the life on a long time. Now money matter be the ginger me. Yeah. Spend the money like it's easy way. Cashing out like a boo boo.